سائر فذكرت ذلك لابن عمر قال مالي قلت كذا وكذا قال ليس كهذه من الكبائر هن تسع الاشراك بالله وقتل نسمه والفرار من الزحف وقرض المحسنة وأكل الربا وأكل مال اليتيم اليتيم والإلحاد في المنزل والذي يستسخر وبكاء الوالدين من العقود قال لي ابن عمر الطفح أتفرق النار وتحب أن تدخل الجنة قلت إي والله قال أحي والدك قلت عندي أمي قال فوالله لو ألنت لها الكلام وأطعمتها الطعام لتدخلن الجنة ما ما اجتنبت الكبائر ما اجتنبت ما اجتنبت ما اجتنبت الكبائر الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيدا لك وتسواج من التراي أتبرر لوري حديثي بيت ابن عمر رضي الله عنهما تتني الكبائر mẹ́sàn-án ni wọ́n ṣùgbọ́n nǹkan tí wọ́n dá lẹ́sẹ̀ tó rò pé ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kì í ṣọ̀kan nínú wọn. a ti sọ pé Ibn Umar ìgbà tí wọ́n sẹ́ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó sẹ́ wọn máa sórí mẹ́sàn-án kí pé ń tó gbà lérò ni pé lẹ́yìn nǹkan mẹ́sàn-án yìí kò tún sí ẹ̀ṣẹ̀ ńlá mi mọ́ nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá pọ̀ gidigidi àti ṣe bí àwọn olùmọ̀ọ́ wọn ti ṣe tíra lọ́lọ́kan ọjọ́ kan lórí àwọn ẹ̀sìn ńláńlá kí ni ẹ̀sìn ńlá yẹba alukur'an ṣe tọ́ka sí tí sunna tọ́ka sí wọn náà ní ẹsẹ̀ tó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa ṣe lérí yà fún gbogbo ẹni tó bá ṣe irú rẹ̀ pé ọ̀wọ́ náà lápèjù rẹ̀ àbí kí ọlọ́run ọba kó láàánú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àbí kó sọ kó ń bínú sẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ sọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ báyìí wọn máa ń pè ní kaba'ir ad-dhunub àwọn ètò sì wá bẹ́ẹ̀ táwọn olùmọ̀kójọ sọ pé báyà Qur'an àbí sunna ló tọ́ka sí wọn pọ̀ jọjọ ẹ̀sẹ̀ rí al-Imam Shamsuddin al-Zahabi nínú tíra àwọn al-kaba'ir wọn kó púpọ̀ púpọ̀ púpọ̀ jọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá báyìí ṣùgbọ́n àwọn olùmọ̀ tó tún dé lẹ́yìn wọn àwọn tó pẹ̀lú tó jù bẹ́ẹ̀ lọ pé àwọn nǹkan tó pọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé Az-Zahabi kò fi sínú tírà rẹ̀ kí la gbà lérò ni pé kìí ṣe mẹ́sàn-án péré làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n mẹ́sàn-án ní Ibn Umar fẹ́ tọ́ka sí níbí báyìí alákọ̀ọ́kọ́ al-ishraku billah ṣíṣe ẹbọ sọ́lọ̀ fífi nǹkan kan ṣorogún pẹ̀lú Allah nínú jíjẹ ọlọ́run tá a gbọ́dọ̀ sìn ìwọ ọlọ́run lórí wa an na'budahu wa la nushrika bihi shay'an wọn náà ní ká máa sìn lónìí kan ká máa sì sìn kankan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ìwọ rẹ̀ yìí ẹnikẹ́ni tó bá fi lè gbé ń tọ́jú ẹ̀tọ́ ọlọ́run tó gbé lọ bẹ́ẹ̀ lómi ó ti ṣe ọlọ́run bẹ ẹlẹ́dàá wa lẹ́sẹ̀ ńlá ètò burú jù tó fọ́jú pọ̀ jù nínú àwọn ẹ̀ṣẹ̀ òun náà ni ash-shirku billah ọlọ́run ẹlẹ́dàá wa ó ti fi hàn wá ipò gangan làbòsí ńlá ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun 'azim gẹ́gẹ́ bí Luqman al ti ṣe sọ fọ́ọ̀mà rẹ̀ wọ́n á máa mi má ti ṣẹbọ sọ́lọ́run o torí ìṣẹ́bọ sọ́lọ̀ mo búra pípò ńlá kò sí ńlá torí kí náà ń pè lákòsí wọ́n bọ̀ ṣe fi àgbá yìí máa halẹ̀ káfí nǹkan sáyè tí èsì tiẹ̀ ni wọ́n ń pè lákòsí bí kéèyàn mú fìlànà ìsìn kó fi dé bàjẹ́ kó kó bàtà kó kó sórí eléyìí náà ń pè lábòsí ẹni tó ṣẹbọ sọ́lọ̀ ó ti fi àbòsí ńlá lè má dá nítorí pé ó mú un tó jẹ́ ti Allah ọlọgbẹ bẹlómi ti ṣe Allah àbòsí ńlá gidigidi lélẹyìn nítorí pé ńgbà tó fẹ́ ṣàbòsí yẹn ọdún ṣe ságun Allah àbòsí ńlá ni náà ló fà ló fi jẹ́ pọ́lọ́ ní òun ní forí jẹ ẹni tó bá kú lórí pé ó fi nǹkan kan sorogún sùn ọlọ́run nínú ìjọsìn inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله نيوم نفوري جانكا لوري كوي وسبسون الله وسبابي كلاي توبا ṣùgbọ́n bá gbé ẹsẹ̀ míì téèyàn ṣẹ̀ tó sì bá bẹ́ẹ̀ kú láì túbá kò bá tó ìṣẹ̀bọ sọ́lọ̀ ni ọlọ́run ṣàforíjì irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ fẹ́ni tó bá wù yàtọ̀ sí ìṣẹ̀bọ sí. nínú àyà mi إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ألا أظن فريدا نكا lórí ikú ṣẹbọ sí Ọlọ́run tó wá bá bẹ́ẹ̀ kú láì túbá ṣùgbọ́n làwọn máa ṣàforíjì ẹ̀ṣẹ̀ eléyìí tí ọba kéré sí eléyìí fẹ́ni tó bá wù wọn ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti lé wá ṣẹbọ sọ́lọ̀ ó ti ṣìnà ní ìṣìnà eléyìí tó hàn ní ìṣìnà tó jìnà nínú ayé alákòókò faqad iftara ithman azima ó ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá eléyìí ó ti ṣìnà ní ìṣìnà eléyìí tó jìnà lọ́ndà wọ́n sì wá ní ẹni tó yẹ pé yóò báyìí wọ́n sì wá ẹ̀rí ìṣẹ́bọsọ́nà kò sí tàbí ṣùgbọ́n ẹnìkan ò ní ṣe kọ́kàn rẹ̀ ọba lẹ̀ ẹnikẹ́ni tó bá sì ṣẹbọsọ́nà kò ní mánà torí ẹ̀ alladhina amanu wa lam yalbisu imanahum bi-dhulm ulaika lahumul amnu wa hum muhtadun àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò lú ìgbàgbọ́ wọn papọ̀ má àbòsí àbòsí ń bẹ̀yẹn onáàlẹ́bọ̀ọ́ ìfọ̀kànbalẹ̀ ọ̀jẹ̀ tiwọn àwọn ni ó sì jẹni tó mánà yàtọ̀ sẹ́ni tó yẹ pé ọ̀dà lóru papọ̀ mọ́ sápà ó fi nǹkan kan sorogún pẹ̀lú Allah nínú ìjọsìn àti pé ìṣẹ́bọsọ́nà àwọn abasẹ́ jẹ́ sọ gbogbo wàhálà èèyàn gbogbo ní téèyàn rí tùjọ sọ bá ń tẹ́ máyà lọwọ lójijì ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ọlọ́run ni a ti ránṣẹ́ sí wa nẹ́bí sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá a ti ránṣẹ́ sáwọn tó ti ṣíwájú rẹ̀ nínú àwọn ànẹ́bí ọlọ́run pé tọ́ ọba lọ́ọ́ ṣẹbọ sọ́lọ́run ọba pínrín ni ọlọ́run ni mo búra pé gbogbo iṣẹ́ rẹ̀ ni ó bàjẹ́ ó sì jọ́kan nínú àwọn ẹni tó ṣòfò torí ẹ̀ ló ṣe jẹ́ pé wíwọ àlùjánnà gan èèwọ̀ ni lórí gbogbo ẹni tó bá kú lórí pé ń ṣẹbọ sí Allah nínú ọ̀rọ̀ tí anabi Isa alayhi salam tó bá àwọn èèyàn rẹ̀ sọ tọ́lá wọn bá ti sọ fún wa nínú al-Qur'an nínú àná kó sọ fún àwọn èèyàn rẹ̀ pé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar ẹnikẹ́ni lágbájú ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ́ wọn bá. ọlọ́run ọba ti sàlìjọ́nà lè wọ̀ fún iná ní ọ̀wọ̀ àwọn alábòsí òní ní aláràn nínú sábàbí tí ìṣẹ̀bọsọ́lọ̀ tó fi jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá báyìí akóbánibání sẹ́jẹ́ amúniwọná rẹ̀ má òun náà pé àbòsí ńlá ni nítorí pé a gbé ẹ̀tọ́ ọlọ́run fẹ́ lómi tó nígbà táwa náà sì máa ipe ní tó lè mú ni dání tí tó ń sin nǹkan míì tó yàtọ̀ sí Allah òun náà ní ká rí àrídájú àrígbámú wípé ẹlòmíì náà ó ní ipa kan tó náà kó nínú àti ṣẹ̀dá wa lábẹ́ aṣọ pẹ̀tọ̀ ìwà àtọ́lọ́ yẹn lọ pín ìjọsìn yìí àbí tiẹ̀ jẹ́ pé kèsì Allah ló dá wa nǹkan míì tó yàtọ̀ sí ló dá wa táàtì wá gbé ìjọsìn wa táàtì lọ gbé bá a. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àmọ́ sọ pé kí ni dùn kẹfẹ́rẹ́ kí ni pa lẹ́nu tó yẹ pé o ti fi nǹkan mí ìṣorogún sí kí ni dùn mọ́ dáadáa ni dẹ́rìn pẹ̀kẹ́ ọ̀daràn rẹ ṣíṣe sọlọ ṣíṣe ẹbọ sọlọ ó kárí oríṣi tọ̀hídì mẹ́tẹ̀ẹ̀ta ó kárí al-ishraku billah ó wọnú tawhid ar-rububiyyah ó wọnú tawhid al-uluhiyyah ó tún wọnú tawhid al-asma' was-sifat lakin tí wọ́n bá ti wí nínú ṣẹ̀ríyà tanṣarifu al-adhan ila tawhid al-ibadah tí wọ́n bá ti sọ yìí pé ìṣẹbọ sọ́lọ̀ má ṣẹbọ sọ́lọ̀ ibi tí gbogbo ọpọlọ lọ ni má ṣẹbọ sọ́lọ̀ nínú ìjọsìn lèmádá nítorí pé alkhusumatu fi tawhid al-ibada tawhid al-ibada ló fa ìjà ńlọ fa awọ láàrin àwọn nábì Ọlọ́run àtàwọn èèyàn wọn tawhid ẹ̀sìn náà ló nìkan náà ló dá yánpanyánrin lẹ̀ nítorí pé àwọn èèyàn fẹ́ bọgi wọn fẹ́ bọ wọn fẹ́ bọ pẹ wọn fẹ́ pe nǹkan mìíràn tó sí Allah wa illa kò túmọ̀ sí pé wọn ò máa ṣẹbọ sí Allah náà nínú jíjẹ olúwa wọn máa ṣẹbọ sí nínú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé ṣíṣẹbọ sí Allah nínú jíjẹ́ olúwa yẹn ni pé ṣírkù billah fi rububiyyah wọ́n ní nǹkan tí kò ṣẹlẹ̀ púpọ̀ kò ṣẹlẹ̀ púpọ̀ ni àfirú ń taari lọ́dọ̀ fi àwọn alágbẹ̀rù gbọ́n rí torí gbogbo èèyàn náà mọ̀ pé kìí sẹlómi lọ dáhùn torí ẹnìkan á sọ pé ẹnìkan àtọ́lọ́ lọ́jọ́ dáhùn ẹnìkan àtọ́lọ́ ní rọ̀ lọ́rọ̀ ẹnìkan àtọ́lọ́ ní rọ̀jò ẹnìkan àtọ́lọ́ ní mọ̀ dáadáa a'udhu billah. sọ àyàfi ń taari lọ́dọ̀ rò Fir'aun alayhi la'natullah tí ń sọ fáwọn èèyàn rẹ̀ pé bẹ́ẹ̀ náà ni irú nítòsílẹ̀ lọ́dọ̀ namurud ما دل صوت ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت إليه شرك بالله في الربوبية ما دام إبراهيم عليه السلام في أبا tọ́ba nàmúrúdù sọ̀rọ̀ kọ́gbọ́ lọ́wọ́n bá gbọ́kọ́ máa sí lọ tí wọ́n ń jẹ́ Ibrahim níyàn nípa pé olúwa mi tún wà tó yàtọ̀ sóun. ànábì Ibrahim alayhi salaam pé bẹ́ẹ̀ ni olúwa tọ́jọ́ dá gbogbo wa mami wàá tàfi dà mọ́ ọ̀nà ọ̀dà olúwa mi lọ́ba tí máa yé ni lọ́ba tí máa pa ni ó tẹ̀ ṣe bí nǹkan kan lọ́sùn èmi náà máa pa yẹn máa máa yé yẹn. tí kò sọ pé kán lọ mẹ́lẹ́wọ̀n méjì wà tán fi dájọ́ kú fún tẹ́lẹ̀ ẹgbẹ́ lè lórí kí lè yọ padà lé tó ahyaytu hadha wa ha ra mọ mẹlẹ́ yìí máa tẹ̀lé mo sì pẹ́ léyìí. Ànábì Ibrahim tó tún sọ ife mi nínú àwọn sẹ́tọ́ tó máa ṣe tó dá alágara kọ́lẹ́ fi قال فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين àti bùlà lọ́lọ́run ti máa mú kó ràn ọ́ yọ ó sì máa mú wọ̀ láti bùwọ̀ ìwọ bá wa yọ láti bùwọ̀ ẹnu kẹfẹ́rí wọ̀wọ̀ tọwọ́ rẹ̀ jábọ̀ so irú àwọn alágbẹ̀rù gbárí àwọn aláìgbàgbọ́ bíi firawuna bíi namurudu irú wọn wọn ṣe ṣirkun billah fi rububiyyah kò sì sí bó ṣe ṣe ṣirkun billahi fi rububiyyah illa wa tushriku bihi fil uluhiyyah ẹnì kò ní ṣẹbọ sọ́lọ̀ nínú jíjọ́lúwa àbíkọ́ ṣẹbọ sí nínú jíjọ́sìn lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kúkú gbàgbọ́ wa so ọ padà máa bọ nǹkan mi ọ padà máa pe nǹkan mi yàtọ̀ sí Allah ilé ìbáyé wa ilé ìjẹba à ń sì rí náà lónìí nínú ìgbésí ayé wa wípé àwọn èèyàn tó ṣẹbọ sọ́lọ̀ náà nínú rògbòbíyà nínú rògbòbíyà ẹ̀rí tí wọ́n máa sọ pé ẹ̀yin tó láyé o òun wá júbà o ẹjọ́ ó fóun o ẹjọ́ ó ṣeé ṣe fóun o ìbọ̀wé ló ṣe jẹ́ pé ṣé ọlọ́ọ̀ ẹnìkan lè gbà sí ma lọ ọlọ́ọ̀ ni ó jẹ́ òun náà ní jẹ́ ó ṣeé màdójú àgbẹ̀pọ̀ àwọn tó láyé kò júbà wọn jẹ́ oṣooṣe fún ọ òtún ṣe ṣírkùn bìláyé rọ́bù bíyẹ bákan náà ó tún máa sọ pé àwọn kan wà tán lè ti òjò so wọ́n tún lè sí òjò ṣírkùn bìláyé rọ́bù bíyẹ wọ́n ń sí Allah nínú jíjẹ olúwa bákan náà ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ pàápàá ọmọ Yorùbá wọ́n gbàgbọ́ pé àwọn èèyàn kan lè dábàá tàwọn jẹ́ wọ́n sì lè dá tún tàwọn sí torí wọ́n mọ̀ sọ pé olúwa ń bẹ èèyàn náà wà sọ eléyìí ṣírkùn bílẹ̀ fẹ́rẹ́rọ́bù bìyà yé ṣe pé kò sí èèyàn o èèyàn wà á ń gbà tètè pé ebi wà náà nù ebi èèyàn náà nù sọ ṣùgbọ́n táwọn gbà lérò ni pé olúwa ń bẹ alágbára ni èèyàn náà wà tó ṣe pé òun náà lè dá ṣe tó bá wù kódà kó ṣe pọ́ lọ́wọ́ fẹ́ẹ́ eléyìí ṣirkun billah fi rububiyyah tó gbogbo rú àwọn àkìdá kàkìdá yẹn agbọ́dọ̀ gbanu kó lórí rẹ̀ àwa wí tó àwọn ahosẹ ẹnu tanra rẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá là wà ó ẹ ǹlẹ́ ọmọ Yorùbá mushrikuna ẹ máa ṣẹbọ sọlọ ọ àmà tanra rẹ̀ dànù ọmọ pọ ọmọ Yorùbá ni wọ Yorùbá kí mùsùlùmí lèmi mùsùlùmí lèmi lẹ́yìn ìgbà tó lọ ti sìn án mùsùlùmí kí lọ fẹ́ máa fi kí lọ fẹ́ máa fi ìran rẹ ẹ̀yà rẹ èdè rẹ lọ fẹ́ máa fi ṣe fáàrí sí kí lọ já kí lọ já máa bí sọlísìmọ̀ fòsókó bàdé ìmá aburú ni kí wọ́n máa jó kọ kòkì lẹ́yìn ìgbà tó ti gbọ́ lọ́n gbọ́ kí wọ́n máa jó kọ máa ta dagboru fọ́gùn mọ́lẹ̀ jẹ́ ó lọkùnrin ó sì ń kó oṣù bàbá olóńbọ ah bí ìsọlẹ tí mo lè fọṣọ kó bá rẹ lọ so àwọn ó kọ ọbú lẹ́yìn tí wọn ti jẹ mùsùlùmí so kìnní kan gbádùn mi bàbá gbádùn mi bàbá àdóbá wọ ọgbà má làmì mọ àdólókù tó ń tún gbé mi ọ̀daràn so bákan náà oríṣi kejì ni tawhidul uluhiyya wọ́n ń ṣẹbọ sí Allah nínú tawhidul uluhiyyah òun ló tiẹ̀ pọ̀ jù òun ló pọ̀ jù kọ́ máa pín nǹkan mi yàtọ̀ sí Allah kọ́ máa sáàdì nǹkan mi yàtọ̀ sí Allah kọ́ máa bẹ̀rù nǹkan mi yàtọ̀ sí Allah kọ́ máa sin nǹkan mi yàtọ̀ sí Allah kullu dhalika shirk kullu dhalika shirk so nítorí délé yìí agbọ́dọ̀ jìnnà sí agbọ́dọ̀ ṣọ́ra fún èèyàn ò sì gbọ́dọ̀ máa fetí pàlàbà gbogbo ní tó bá ti pè ní ìṣẹbọ sọlọ kó wá jẹ pé wọn máa jálù wọn máa kọlù wọn máa sé wọn máa hù níwà bó ti ṣe wọ lẹ́nu kan lè mú wọn tiẹ̀ à ọlọ́run bó mọ̀ ọlọ́run bó mọ̀ ọmọ tí ó fi mọ náà láti ń kà látẹ̀kàn pé kò ní forí jìn ọ̀tọ̀ bá kú lórí ẹ̀bọ ò ní wà lìjànà gbogbo sẹ́ẹ̀rì ọgbàjẹ́ alábòsí ìwọ lọ́wọ́ àwọn òkun ìwọ lọ́wọ́ àwọn òkun kókùn ẹlẹ́kẹta ọ̀nà ni ṣirkun billahi fil asma'i was sifat kéèyàn ṣẹbọ sí Allah nínú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù gẹ́gẹ́ ti ṣe rí àwọn kufar Quraysh nínú ṣírkù tí wọ́n ti sí Allah nínú àwọn orúkọ rẹ̀ ó ni wípé wọ́n sọ aláàtà aláàtà látara Allahu wọ́n sọ aláàtà látara allah wọ́n sẹbọ sọlọnu nínú orúkọ alhadu fi asma illah wọ́n yẹ wọ́n yẹ kú lójú ọ̀nà tó tọ́ nípa tó ní í ṣe pẹ̀lú orúkọ ọlọ́run lọ sí ojú ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀ tó túmọ̀ sí wọn ṣe kèfèrí. bákan náà wọ́n sọ ọ̀zá látara al عزة لترى العزيز بيناني كي يوم يروين الله كي يوم يروين كمي كي يوم الله كما في كل كمين سيلي بقى شرك بالله في الأسماء والصفات أقول آه، أن الله بعني فيه آه، أن الله مستأ السلام آه شرك بالله tani jẹ́ mr asalam orúkọ ọlọ́ọ̀ni asalam ẹ ti tẹ́gbọ́ sọ́lọ̀ nínú orúkọ rẹ̀ mọ́ nítorí pé orúkọ ọlọ́ọ̀ kó lẹ́sẹ̀ lé fún yẹn tẹ́lẹ̀ iná jẹ́ ti àwọn tí ń dá lé sẹ́lẹ̀ tí wọ́n máa sọ lórúkọ ọlọ́ọ̀ tí wọ́n máa sọ lórúkọ ọlọ́ọ̀ ó lè ó lè sọ kékeré níta eh, wọ́n ti sọ alimọ́mínú restaurant alimọ́mínú ẹlòmídò rẹ́sítọ́rẹ́tì wa sọ́lọ́ ti ta jẹ́ńdẹ̀ ní àtọ́ so nítorí ti eléyìí wà ní àná ah, tó gbà lérò ni pé ìwọ àbùmọ́mínú ni wọ́n a ṣírkùn bì láì fi àsìmá ìhí wọ́n fi fẹ́ tẹ̀ ó sì sọ pé abdulmumin restaurant àbùrọ̀bí abudu dànù hmm, so wọ́n á pé nísìnyí wọ́n jẹ́ arrahman arahman ẹ̀ẹ́ má ti pè gbogbo arahman arahman bọ́sọ̀p arahman bọ́sọ̀p sílẹ̀ abdulrahman lọ́wọ́ àmbẹ̀ nínú pé abdulrahman bọ́sọ̀p sáwọn orúkọ ọlọ́run èti ṣeré ní ìjẹba bẹ́ẹ̀ náà ní tẹ́lẹ̀ sọ láìlédè yorùbá tó máa gbé àwọn bàbá wa láyé lọ́rùn tani bàbá òfò tani bàbá òfò tó láyé lọ́rùn ìròyìn jẹ́ pé kò lè jẹ́ tànàbì kan wọn á sọ pé bàbá rẹ̀ kan bàbá rẹ̀ kò ń gbẹ̀ǹdì òun làlàyé lọ́rùn orí kò tí ń kọjá ẹnu àlá rẹ̀ kò tí ń kọjá ẹnu àlá rẹ̀ ẹ àwọn bàbá tó wà kálẹ̀ àwọn náà ni wọ́n ní ká máa mí àwọn náà ni wọ́n ní ká máa lè sọ̀rọ̀ àwọn náà náà bàbá rẹ̀ àwọn àròyìn ọlọ́run ọlọ́gbẹ́ fún yà sọ torí de lẹ́yìn ká sọ́ra. nígbà tí èèyàn bá ti di alásọdùn èèyàn máa ń sọ̀sọ̀kùsọ̀ tọrọ bá ti pọ̀ lápọ̀jù yìí máa múrọ́ dání kákìí sára sọra fún ìṣẹ̀bọ̀sọ̀lọ̀ ẹlòmíràn ni àwọn èso ọ̀sẹ̀bọ̀ o nítorí síwájú Ṣàngó lẹ́rí wa ni èṣù tí Ọya wa ni àwọn sọ o. ok ẹ yìí sọ̀sẹ̀ bọ̀ sáà lẹni tó ń pè nígbà tó ń ṣàdúrà yẹn tó ń sọ pé ádámdà yà ìlú sanijẹ́ dámdà yà ìlú sọ́là náà à innaka la mushrik dájúdájú ọ̀sẹ̀ bọ̀ ni ọ̀sẹ̀ bọ̀ ni òtún ṣàdúrà lédè Yorùbá sọ pé tọ̀ ẹ̀yin àǹtẹ̀nu ti ń bẹ nínú atẹ́gùn ẹ̀yin ni mo bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ wá gbà mí ẹ̀ wá là mí anta mushrik àǹjànú kọ́ wa gbọ́ kọ́ wa lọ anta mushrik ọ̀sẹ̀bọ̀ gidi ni gbogbo orú àwọn nǹkan wọ̀nyí èèyàn jìnnà sí ọ̀sẹ̀ dìgbà tó bá gbégbá lọ sórí ìta tó ọ̀sán san orí ibú ọ̀fọ̀ tó ń pè nǹkan sọ́lọ̀ náà ògèdè àyájọ́ àfọ̀ṣẹ àwíṣẹ sọlọ náà gbogbo eléyìí ó ní torí pé àwọn afurasí àdúrà yìí tètè gbà àwọn afẹ́ lu àfọ̀ṣẹ sòwò máa tètè lọlé àṣẹ <laughs> àtẹmúṣẹ ọ̀sẹ̀bọ̀niọ́ ẹ ẹlòmíì ẹ ò ní mọ ẹ rò pé yàn gidi ó di jọ́ bínú lẹ́nu pé ọ̀gbọ́lọ́gbọ́ gbọlọgbọ gbogbo ẹ̀yin àǹjẹnu fẹẹ sọ gbogbo òkun ayé gbogbo ẹ̀yin àǹjẹnu fẹẹ gbénu atẹ́kùn gbogbo ẹ̀yin rúmọlẹ̀ bàbá lẹ́nu yín náà tó wò lọ́wọ́ àbíkú èyí tá à ń sọ tó ọba fẹ́ kí rúmọlẹ̀ ó bínú sọ ọ̀rọ̀ tá à ń sọ lóhùn kì í sọ̀rọ̀ pé báàlì ilẹ̀ áfíríkà làbọ̀dé já kù ṣègbè ẹ̀ lẹ́sìn tẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́. يعني وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون أم بس بس لما يبالغ أوان سبب سانسان سانسان akínúdé tí wọn náà ń bọ bá lu yín kópa nínú àjọ̀dún ọdún ìlú yín tí ó ní í ṣe pẹ̀lẹ́bọ wọ́n sì pè ìṣẹ̀bọ̀ wọ́n sì fi ọjẹ oyè nílùú yín wọ́n ní wọn ní bàbá àdínù bàbá àdínù ọ̀kíníkà láǹtì sòtò ti pé gbogbo iye ńlọ náà ní ìsìláàmù fara mu wọn á fi ọjọ́ bàbá àdínà kínní kàlà ọba wọn fẹẹ ṣe ọdún àwọn aláàlàlẹ lu yín tí wọn bí ọdá tó ní bọba dájú tó tẹbẹ torí kọ́mọ́tì kan ọ̀rọ̀ lóye wọn á ní oṣù mùsùlùmáà báwọn bá mi ti máa kó ìsìláàmù pípé àwọn ẹlẹ́sìn mùsùlùmán <laughs> mùsùlùmán bá <laughs> mùsùlùmán kọ́ <laughs> so báwọn ẹlẹ́sìn mùsùlùmán tó pé rẹ kọ̀ọ̀kọ̀ kan àwọn ti fi ọjọ́ yìí lágbègbè tá a bá ń ṣe wọn náà máa bá a ṣe kí ni ọmọ bá wọ́n lè má mú lù tọ́ba fi jẹ lè má mú tọ́ba ṣe ọdún òròlù wọn aṣọ tán bá mú tọ́ba bí lè má mú náà dà kọ́ má mú ńgbọ yẹ pé ọba ló wé láwà ní fún ọ ẹgbẹ ẹni tó bá mọ àti wé láwà ní sórí lè má mú ó lè má tutù tó ńgbà tó yẹ pé àwọn ni wọn wé láwà ní yẹn fún ẹ ó tó bẹ́ẹ̀ wọn náà gbẹ òun yẹn wọn náà ẹ sákòó ọdún wo ni ó la ilaha illallah yá bàbá imam ẹ ọdún yóò ní allahu akbar so gbogbo ẹ fi hàn gbogbo ẹ ìtẹkọsọlọ náà nù àwọn táwọn wí náà àwọn táwọn wọ́n ní ọba fẹ́ túbà lọ́dọ̀ àwọn bàbá ńlá rẹ̀ wọ́n sì ní kọ́ pé ewúrẹ́ méje dúdúdúdú gbogbo ẹni tó bá sì mọ̀ pọ́ bá ló fò ń doyè àwọn náà gbọ́dọ̀ péjú pé sẹ́bẹ̀ so àwọn alájà alájà àwọn lè máa mú àtàwọn arọ́wọ́ àbí kíníkan láàánú kálukú náà bàtú lọ dúró mẹ́rin wọn á kó nbẹ tà kó wọn á astaghfirullah astaghfirullah astaghfirullah ọtá tuntun ẹ tẹ̀ra yín dànù ẹ ń tẹ̀ra yín dànù torí ẹ yóò bá sẹ́bọ̀ sàǹsàn sàṣà wọn ní ọ̀fọ̀ kúnnù rẹ̀ ọ̀fọ̀ tí ń bẹ́nu lè má mú mi ó ju ìyá ayé Al-Qur'ani nìkan á lọ tí ọmọ pé tó dùn rẹ ọ̀ràn kó bí ìtàgbà kù tí má sì ní kó ké fati àyò fèlè tani ń gbẹ bọ́ lọ sórí ìta so ní ìlú kan wọ́n ti wádìí mùsùlùmí lọ pọ̀n lu yàn gan so ẹbọ wa jẹ pété àwọn ìbá ti títà jù wọ́n bẹ bọ lórí ìta náà wọ́n bẹ bọ lórí ìta náà so olùgbàgbọ́ àwọn Yorùbá lẹ́bù náà tún ní pé tẹ́ bá máa gbẹ bọ lọ sórí ìta orí ìta bẹ̀ ò ní firi bí jàmbá bí àrélu bí àdánù bí àgbákò yóò máa ṣẹlẹ̀ lórí ta so wọn á ní wọn ṣe àpérò wọn ṣàpéjọ nílùú yẹn pé àwọn èèyàn tún gbọ́dọ̀ gbẹbọ sórí ta ma wọn ń pè pèpè wá bá wọn gbogbo kálukú sì gbà wọn á ní tọ àwọn yàn àwọn fìdíláńtẹ o tó yẹ kí wọn máa mójútó tí bá ń lọ nù lù lóru láti lè bá a mọ àwọn tí bá ń gbẹbọ lọ àfà láàrin ọ̀sẹ̀ kíní kejì tí wọ́n mú àwọn èèyàn nine over ten gbogbo ẹ̀ ń tán mú ó kọ mùsùlùmí wọn jẹ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ebi ń pọ ògùn yẹn jẹ mọ́ ebi ń pọ òru kàjẹ mọ́ ìwọ tó ṣe pé ọdún léyà dé tipátipá ló fi rówó padì ẹ jẹ àwọn à ń pòrúkọ fún ṣètọ́ọ̀nì ò ń gbé lọ sórí gbọ́dọ̀ ti sọ fẹ́ sọpọ̀ gbọ́ lọ́wọ́n bá gbọ́ gánà rí ṣé ìwà ọmọ pé inú ṣírkù náà ni gbogbo ń dè tẹ́ máa dè máa jìn gbogbo ń dè tẹ́ dè máa jìn ṣírkù náà ni ètò àdè máa lé ṣírkù náà ni gbogbo òfúnpa ṣírkù náà ni òrùka kórùka tí wọn ní kọsá máa bẹ lọ́wọ́ rẹ ọkà yẹn ọgbọdọ kú lọ́wọ́ rẹ o àwọn ìyá rẹ òṣòro màdìgà ní bẹ lábẹ́ ọkà yẹn o títí ọmọ bá ta kọ ọmọ bá dàrú ọkà yẹn ọgbọdọ bọ bọ bá bọ ìwọ náà bọ o ṣírkù náà gbogbo ẹ irùngbọ̀n rẹ wọ́n ti rọ atankoko fún ọ títankoko lásán pé ìbẹ̀ni sọ́wà ṣírkù náà kátó akó gbogbo àrímálẹ̀ àsokọ́ àsorọ̀ àlọ́mì àtọ́lá gbogbo eléyìí náà ṣírkù ni ẹ̀rí tá a bá lè bọ́ lọ́wọ́ rẹ̀ akópalẹ̀ mọ́tò dáadáa kìí àmà wa. sábà lè gbọ́ lọ́wọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí àti ńtọ́jọ́ ibi tá à ń lọ kò dé ká nípalẹ̀ mọ́tọ́ dáa fún èyí tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ronú àtúbọ̀tán rẹ̀ wọ́láhì ọ̀pọ̀lọpọ̀ ronú àtúbọ̀tán rẹ̀ nínú ìgbésí ayé ọmọ Yorùbá ẹbọ pọ̀ ẹbọ pọ̀ ẹbọ pọ̀ kódà gan ẹ̀rí tó tún fi máa bá fi hàn ara wọn pé wọ́n lè gbé ẹbọ méje kílò tó máa tó pẹ àwọn ayé tó wọ́n pẹ wọ́n lọ́wọ́ ẹlẹ ọlọrin tala yóò fò náà tó ń pè tala yóò fò tó ń pè ọfọlọ́n lè ò pè má ń sábì àṣetọ́ni irú àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ní ìtẹ́ńtẹ́ bójúbójú pé àfa mùsùlùmí làwọn àfa mùsùlùmí làwọn àwọn babalóòsà àwọn babaláwo islam náà dà islam náà dà gan náà rí o ah. kúkú kọ kó kó ṣiṣẹ́ léwélégbò a'udhu billah ah. ẹni tí wọ́n ní tó bá lọ bá ó ní àfọmọ bàtọ da àgbo bàtọ da tó ti débẹ tàbí bẹ tó ní kó mú wá ẹgbà níyẹn ah àníyàn ni ó jẹ ọmọ ọlú àgùtọ ẹ kó fún wọn náà gbọ́dọ̀ wò ó àwọn wò kọ́ mẹ́sàn-án pé táwọn ò fún àwọn ayé òní bí ó ti sẹ ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ eléyìí dàbí ẹsipárímẹ́ǹtì tá a máa fi kọ̀mpútà kárí àwọn torí ẹ àjàjà máa dá ń ṣiṣẹ́ bí ọdẹun àwọn pé gbogbo wọn ti wọn ọmọlẹ́yìn Ògún làwọn Ògún ni bàbá wọn Ògún lọ́lọ́wọ́n bẹ́ẹ̀ náà làwọn dráìvà wọn lóògùn làwọn ń sìn àwọn alápatà náà wọn lọ́mọlẹ́yìn Ògún làwọn náà àwọn bíríkìlẹ́yà wọn lọ́mọlẹ́yìn Ògún làwọn náà káfíńtà ń kọ́ àbí àbí àmọ́ onípákó wà ní sọ́dọ̀ àdúgbò ọmọlẹ́yìn Ògún làwọn náà la hawla wala quwwata illa billah so ok nísìnyí ẹ wá kí wọ́n bu yín. wọn bu yín gbà mùsùlùmí gidi ókè mùsùlùmí gidi dànù gbogbo ìta tó kalẹ̀ bàbá imam tó rùkú ta róńdè onísọlọ ńkọ sọ ni ọkọ sófo ìsófo lélẹ ìsófo ìsó àdánù tíjì yẹn wọ náà rọrùn àwùjọ bìí lẹ àbí lè má mú kan ní wàhálà kan ṣẹlẹ̀ ńlù wọn ọkàn gbé ìjà wọ́n bọ́ra lẹ̀ orí orí rẹ̀ wá rí pọ́ndẹ́rẹ́ tipátipá wọn fi dàbọ̀ pé bàbá yìí máa ń wù ah bàbá yìí máa ó lè fa ọmọ ń bẹ́lẹ̀ pàmò ìjàpálẹ̀ wa pẹ̀ orí àgbo ọ̀rọ̀ bàbá yìí máa ń kọ́ lónìí o ah hmm, kọlọmọ kìlọ̀ fọmọ rẹ ni òní ọ̀rọ̀ ah, bàbá yìí máa <laughs> ó kẹsàn-án bá ní bàbá àtàkọ́ tó yẹ kó tún ṣe jù bẹ́ẹ̀ lọ. ẹ torí ẹ ló ti jẹ́ pé ìṣẹ́bọsọ́lọ́ agbọ́dọ̀ jìnnà fáìlì rẹ̀ bàǹtàbàǹtà báyìí ni tàwọn ọmọ Yorùbá nínú ìṣẹ́bọsọ́lọ́ dandan dandan agbọ́dọ̀ jìnnà sí ẹ̀rí pọ́nà tí wọ́n fi ń ṣẹ́bọsọ́lọ́ ti pọ̀jù ó ti pọ̀jù ó ti pọ̀jù nínú ìgbésí ayé ọmọ Yorùbá bí ẹni tí wọ́n pé ó ní ìdáwọ̀ wájú ní sí gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n ń kà òkò níkà wọ́n á lọ sílé bàbá olóògùn kan wọ́n á sọ pé five thousand ní ọ̀nà sọ́fẹ́ pass ìyàn pé ẹ ẹ lọ́fẹ́ gbà ní àbí bí àbí sí ẹ ṣe bò ní òfò so bàbá tí ọ̀gbọ́n máa fi tí ẹ fi gbà kọjú sí so ọmọ wa ní aa aa class ló ń fẹ́ gbà kó burú ní five thousand ní ọ̀nà ọ wá fọ́ ọmọ ní gègé gègé ọ̀ràn tí èsè gègé àrà wọn ní tó bá ti débi ìdánwò báyìí ó ní kó gbélé ìwé tí ó fi kọ ìdánwò yọkàn rí pé sègidì ní ọmọ bá kọ sègidì mà kó ní ọmọ bá kọ ní ọmọ bá kọ wọ́n sá ti mú lọ́ńtẹ̀ sá ti tẹ̀ máwèé àfa bírò ọ̀pọ̀ kankan wà á di submit everybody submit bàbá gbé blank paper lọ ó rò pé wọ́n ti kọ́ kíni f 9 tí nǹkan kan bá tún jù lọ ni wọ́n fún síbi ara àtẹ́kọ̀ sọ́lọ̀ náà sìgìdì kí ni jẹ́ bí àníyàn méjì yóò bá fà wọ́n tún ní wọ́n máa jó wọn wá máa jó wọ́n lọ sóde aláàfà tí a máa lọ níbi tó jú bá ti dúdú wọ́n láwọn lọ kékeré àná ìyá tí wọ́n ni wọ́n á pín in ẹnìkan wọ́n ra gabu gbogbo owó nítorí wọ́n wù ní fún àwọn yòókù so ọ̀kan ni wọ́n wá ní alágbájá pẹ̀lú ọlọ́run ó pínwó ìdọ́gba wá ní ẹnìkan ò ṣe bẹ́ẹ̀ rí kó gbé náà wojú ẹ̀ kù tá a lẹ kù tá a lẹ kù ọ̀rọ̀ wo ìlọjọ lọba rẹ lọba lọ gbèríko lọba lọ sí oògùn abẹnú gbọǹgbọ àbí mọ́sálásí wọn ti máa sóògùn sáàkùrádà tàbí ti ló móògùn òfò wá so lọba rán sìgìdì wọlú ọ̀ràn òdìdí sìgìdì bí èrè èrè bojú pàǹpà tí ò lè ríran táwọn ṣàyàpín nǹkan bá gbé wá wọn á gbé tọ ilé ẹni tí òun náà ló lérí o ó wá gbé lọ sílé ẹni tí òun lérí sí mu tó bóyá náà tún lóògùn kan sẹ́wọ̀n pé ṣètánì kan lágbára ju ṣètánì kan lọ tòun gbà tí ṣègede ń bọ̀ atẹ́gùn tó apọ̀jù ìjì ti pọ̀jù gbogbo lẹ́kùn gbà gbogbo lé ń gbà ṣùgbọ́n kọ̀rọ̀nà wọlé gbogbo ẹni tó wà lé fíìlì pé nǹkan kan ṣẹlẹ̀ tọ́. So, ọba di back to sender tẹ́tí ẹ bá fi lẹ́tà ránṣẹ́ post office láyé ìgbà tí post office ń rèé tòtí ẹni kí wọ́n bá ń mú lọ sóníjà wọ́n wá àdírẹ́sì títí wọn ò rí box number tẹ kọ́kọ́ exist kí ni wọ́n ṣe wọ́n kọ́ sí pé back to sender ogun bá di back to sender sìgìdì bá wá bá ẹni tó ránṣẹ́ torí kò lè lọ bẹ́ẹ̀ lè lọ bẹ́ẹ̀ nítorí automatic ni automatic report yóò dùn náà ni àfa sìgìdì bá wa dún lórí ẹni tí ọbẹ̀ sìgìdì lọ́wọ́ ẹ̀ lọ́ba di àdìkátù wọ́n bá ń dìka láti ọ̀sìpìtì sọ̀sìpìtì ogun náà lọ́yẹ kó lè wo oògùn sàn sọ́à ẹ̀jẹ̀ sọ̀sìpìtì ti jẹ́ àbọ̀ sọ̀sìpìtì máa ń pa sìgìdì ni <laughs> bí kò dé ọ̀sìpìtì rẹ̀ sí wọ́n á di pé ìwọ ọlọ́kàn ẹ wọlé ọba wọlé ọba tó ọba sọ fún dókítà pé sìgìdì wọn rántí mi sìgìdì lẹgbà mí o abẹ́rẹ́ sìgìdì lẹ́gùn mi ta ìwọ lábẹ́rẹ́ sìgìdì ẹ sọ bá lọ ẹ lọ gbọ́ wọlé ṣe tó ni ẹ lọ gbọ́ wọlé jẹ ẹ mọ́kùnrin àná wàá bá wa mi lọ́ba di àdìkátù lọ́ba di ẹni tẹ́ ń dájú kò síjọ́ kan kò síjọ́ méjì lọ́sùtù lọ́ba di pọ̀ nàkẹ́rù ń pa ló ń bá kú dáa lọ́sẹ̀ ṣé kí ó náà la ké débẹ̀ ṣé súrátù tọ́wà la ké ni àbí tàbátì àdá àbí yàsìn tẹ́ ń káàká tẹ́ ń sọ pé ibi tó bá wù yín lẹ̀ yàsìn ẹ̀yìn ọ̀daràn so ẹ rí i pé àwọn èèyàn ṣẹbọ sọlọ sáńsán sòló kọ pé ẹ àwọn lè sẹlọ àwọn tó tọrọ àforíjìn àwọn bèbè lẹ́yìn mi ní ṣe tọ́ àmì ọ̀jẹ̀ tó rẹ̀ ẹja jìnnà tí gbogbo ń tó lè sọ nídìí ọ̀sẹ̀ bọ̀ ká sá kúrò níbẹ̀ pátápátá ẹ rí nínú tó lè tí ìṣẹ́bọ sọ́rọ̀ tó fi kásẹ̀ kúrò láwùjọ Yorùbá wa yìí tí ò bá tẹ tí ọ̀fẹ́ sí ma náà ni pé àwọn èèyàn wa ká hàn gidigidi ká sì fi hàn wọ́n ní òdodo ọ̀rọ̀ nítorí pé ká máa ká má sòdodo níbi kọ́pọ̀lọpọ̀ àwọn bàbá wo kú sórí ìṣẹ̀bọ̀ sọlọ̀ pọ̀lọpọ̀ àwọn màmá màmá wo kú lórí ìṣẹ̀bọ̀ sọlọ̀ ẹ̀yin ò rí bóbó ṣe dun ọmọ ká ní ó ti mọ̀ pé àwọn bàbá òun ṣẹ̀bọ̀ sọlọ̀ oríṣiríṣi nǹkan tá à ń ṣe wọ̀nyí ó ní í ṣe pẹ̀lẹ́pọ̀ à ń sóòsà à ń sóògùn à ń ṣe gbogbo kínní so wọ́n pé màá sọ fún wa màá sọ fún ọkùnrin tó kú náà ni àmọ́ àrí kó mo sọ fún wa kí ti àti bọ́ kúkú lọ́rùn àfà wọ́n kà pé lórúkọ pé bàbá ti dákẹ́ o sọ́ọ̀sọ̀ fún un sàárè ni sòsò gbọ́ jàǹbá bàbá rẹ̀ báyà bàbá yẹn ọ̀mà ìwọ tó ti yẹ kọ́ sọ fún wọn náà sọ fún màá sọ fún màá sọ fún ndé ò lọ́wọ́ àsọ fún ma torí ẹ sọ fún wọn ebi àìsàn ọbẹ̀ àkú bẹ̀ bọ́ bá sì kú bẹ̀ kò tí tó burú bẹ̀ pàtó ẹ̀kọ́ òdodo lọ sọ. anabi ibrahim alayhi salam ó ṣàlàyé òdodo fáwọn òbí rẹ̀ ó sì fi hàn pé tí wọ́n ń ṣe nígbà tí wọ́n kọ̀ sí láti gbà ó mú gbogbo ọ̀sán wọn fọ́ àwọn náà sì dètè wọn wọn rò pé àwọn sùn náà ni débi pé àwọn òfin àní dérú rẹ̀ mọ̀ yàtọ̀ sí irú àwọn ju táwọn ti sùn wọn sọ sínú náà pẹ̀lú àtìlẹ́yìn ṣetán tó àwọn ti dáná táwọn òbí wọn dáa tán lè sún mọ́mọ́ wọ́n fi wọ́n fi kànàkànà wọ́n sọ ọ́nú náà nígbà tí iná tán ànábì Ibrahim tó dìde tó kálukó dùn ní àbí wọ́n túlẹ̀ tó ànábì Ibrahim alayhi salam kò ti torí rẹ̀ kò ti torí fáwọn èèyàn òun fi níkan wọn ní gbọ́ wọn nígbà kọ́ mọ́ sòdodo ayé náà sòdodo fáwọn èèyàn yín ẹ má tara yín dànù ẹ sọ ti sòdodo fún wa nítorí pé ń tẹ̀lé ní tẹ̀lé gbígbọ́ ní máa síwájú ẹlẹ́ni tí ọ̀gbọ́dodo kò súnmọ́ ká yóò lè tẹ̀lé ká pa gbogbo oògùn ọ̀fọ̀ ká pàtì gbogbo alọ́lé olóògùn ká pàtì ẹlòmíì ọmọ sọ fún yín àwọn àwọn experience tó ní agbára gan tó sì burú jáì lójú ọ̀nà àti rí nǹkan lé ayé kan ọlọ́run ọmọ yóò sàtán ní kò wọ́n forí kalẹ̀ fún tẹ́lómi ń jẹ́wọ́ pẹ̀lú ẹnu rẹ̀ báyìí fún yàn ẹ̀rọ ọlọ́run sì pa àyàn pé ah tí gbogbo kíní yìí sì ń ṣẹlẹ̀ ó ní wàláhì ọlọ́run ọmọ yóò sàtán ń forí kalẹ̀ fún ẹnìkan látàrí àárẹ̀ ọlọ́run ọmọ yóò sàtán ní kò wọ́n forí kalẹ̀ fún lójú ọ̀nà àti bà gbogbo ìsìláàmù rẹ̀ jẹ́ torí di eléyìí a gbọ́dọ̀ jìnnà sí ìṣẹbọ sọ́lọ̀ kódà inú gbogbo àwọn ẹni tó ń bá ṣe ọba àmọ́ dùn sí ogun ti jẹ kí ni jẹ bẹ èṣù ti jẹ kí ni jẹ bẹ àwọn akápò sí nǹkan tó ń dayọ sí ọ gbádùn ọ gbádùn kí lòkúta lè ṣe fún ọ nínú ìgbésí ayé rẹ irin tẹ kó jọ irin pàǹtí gbogbo tẹ lọ kó tẹ jíkú lọ́dọ̀ járe bóòlà àbí ètò ẹ̀kẹ́ kó fún járe bóòlà fún ọ̀wọ́n iye tó bá jẹ́ kẹ gbowó ẹ̀ sáko kẹ fi jẹun wọ́n wá kó dàtí kọ́nà kan kálukú wa lọ forí kalẹ̀ fún pété ògún làwọn ti láka yìí ó àdúgbà ó kí ni ńláka àwùjọ bíi lẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni níbi tójú ti dúdú gbogbo dírẹ́fà tó bá ti dé gáràjì láàárọ̀ ìtọ́ ẹ̀kọ́ gbọ́ ní Èkó ìtọ́ ẹ̀kọ́ gbọ́ ní Àkúrẹ́ ìtọ́ ẹ̀kọ́ gbọ́ ní Kánò ìtọ́ ẹ̀kọ́ wọ́n ọ̀kọ́ lọ dúgbà pé àwọn ń bọ Ògún ó sì tún lè gbé tẹ̀sùn bá ara nù kó tún gbé síbi díngí mọ́tò àbẹ́rẹ́ rí nǹkan dán wípé gbogbo ẹ̀ làwọn ń ṣe ẹ̀sìn ọ̀fàjà àbùlà àdàlú. A'udhu billahi minash shaitani rajim síbẹ̀ náà nìyẹn máa wà lìjẹun náà torí ìdè eléyìí alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì waqatlu nasama kéèyàn sọkú pẹ̀lú nítorí pé ọlọ́run dúró yàn án mú mi ní wípé wọn kì í ti kú pẹ̀mí èyí tọ́lọ̀ ń ṣe pípa rẹ̀ léèwọ̀ lọ́nà ìtàn. gbogbo ẹ̀mí pátá ìwọ ni kò fọwọ́ aburú kàn. ìwọ ni kò ṣekú pa ọ̀nà wo lọ́nà tó tọ́ anabi sallallahu alayhi wa sallam sọ nínú hadith abdullahi bin mas'ud radiyallahu anhu la yahillu damu mri'in muslimin yashhadu an la ilaha illallah wa anni rasulullah illa bi ihda thalath kọtọkẹ ta ẹ̀jẹ̀ mùsùlùmí sílẹ̀ o lọgbọlọmọba gbọ́ ó nìkan la gbọ́dọ̀ jọ́sìn fún lódodo. tó sì gbàgbọ́ pánàbí Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ ọlọ́ọ̀ni àyàfi tó bá ṣe ọ̀kan nínú ẹ̀ṣẹ̀ mẹ́ta as-sayyib az-zani onáàlà abilékọ tó tún lọ́ọ́ ṣe zina abilékọ lọ́kùnrin abilékọ lóbìnrin kí ló tún fẹ́ sọ pọ̀ ń wá ó sì tó lè lè sọ bó tè sọ yòó bẹ́sì wípé kí wọ́n fi máa pè ọ́ ní abilékọ kọjá wípé ghabat hashafatuka fi farji imra'a òkè abẹ́ ìwọ ọkùnrin lásán déédéé ibi tẹ́tí máa ń kọlà fọmọkùnrin tí wọ́n ti gé àdọ̀dọ̀ dànù déédéé ibẹ̀ lásán lọ́kàn wọnú abẹ́ obìnrin ọ̀wé lẹ́yìn ó ti tó láti sọ ọ́ di mahsan ẹni tó ti di abilékọ ẹkùtù bá ṣe zìnà lẹ́yìn rẹ̀ wọ́n sọ ló kópa ni náà ni wọ́n obìnrin tábí ọkùnrin ọwọ́ ọ̀hún abá abẹ́hùn tó bá ti pamá sínú abẹ́ rẹ̀ ó ti parí wọn náà ti ṣe mọ̀sánà lópin ìgbà tó bá jẹ́ pé fífẹ́ rẹ̀ ni lọ́nà tí Islam wé ló fún láǹfààní àti bọ́ọ̀lù bẹ́ẹ̀ ìsìnkú lọ ṣe zìnà. tí ìrẹ̀lẹ̀ ìbá ṣẹlẹ̀ islam ní kí wọ́n pa ọ́ nítorí ìgbà tí kò tí ì di abilékọ tó wà lọ́mọge ọmọge kùnrin ọmọge bìnrin islam sọ pé kí wọ́n nà wọ́n lẹ́gbọ̀ọ́ ọgọ́rùn-ún pọ̀tàkọ̀rì ìbò ámín kí wọ́n sì tún gbé wọn jìnnà kí wọ́n gbé wọn sá fọdún kan. ok ẹ wo ìyà tí ń bẹ nínú ẹgbọgọrùn àti ìgbéni sájìnà fọdún kan ṣeré kì ṣeré lẹ́yìn rẹ̀ irú eléyìí tó bá ti wá di kó níyàwó ọlọ́kọ ó tún wá ṣe eléyìí ọmọ wọ́n sọ lóko títí tó fi kú tó eléyìí kan nínú àwọn ẹ̀rí fífi hàn wá pípé ẹnikẹ́ni ọba ṣe ìyà burúkú retí tó bá pípa láàpá ǹjẹ́ tó bá pé àwọn èèyàn máa ń tẹ̀ lófin ọlọ́ọ̀ ẹ̀rí pé zina ń gbà ẹ̀ máa wá ẹ̀mí rí ẹ̀ máa wá ẹ̀mí rí torí pé kú à ebí ẹ̀fẹ́ kú ẹ̀fẹ́ kú ṣé báwọn èèyàn fẹ́ kú iná lọ́pọ̀lọpọ̀ ló fi jẹ́ pé wọ́n ní ká jókòó lé ní ìṣá jókòó abájókòó ká jókòó torí pàfẹ́ kú ni àwọn èèyàn tó ti jáde kú kì í ṣe pé wọ́n fẹ́ kú kì í ṣe pé wọ́n fẹ́ kú ẹ̀rí pẹ́ lómi náà sọ pé wọ́n ní ká jókòó nulẹ̀ bọ̀tà àwọn ò lè jókòó nulẹ̀ nítorí pé kàkà kí coronavirus kó wa pa kàkà kí ebi kọ́ pa wá sínú ilé torí pé tó bá jókòó nulẹ̀ ebi ni ó pa wá àbí òye wa ebi hunger virus ni ó pààyàn tó bá wà nulẹ̀ ẹni tó bá jáde coronavirus ni ó the both are virus àbí òye wa so àwọn sì lè wá ọ̀nà kan àbọ̀nà míì sá mọ́ coronavirus lọ́wọ́ lóde unlike tẹ bá ṣèèdì àwọn kalẹ̀ tẹ́bi tẹ́bi wá pa wọn pé tí ń bẹ̀rẹ̀ ni pé kí ni so ikú tẹ ní kí ẹ fẹ́ pa wọn ní gbogbo èèyàn bẹ̀rù òkè tẹ̀ máa ń ní alọ́ fẹ́ sun yín dédì zina na ní wọ́n ti gbọ́ àwọn ọ̀fẹ́ ṣẹ̀ríà nítorí pé ẹni tó fẹ́ ṣe zina kò ní fẹ́ràn ṣẹ̀ríà nítorí pé wọ́n ti sọ pé ọmọ olè wọ́n fẹ́ràn ọmọ ọdẹ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹ̀jù kò fẹ́ràn sáná so nígbà tó yẹ pé wọ́n ṣẹ̀ sófin òfin yìí ó sì ní ẹni tó bá ti ṣẹ̀ sóhun ìdájọ́ ti ń bẹ fún ni ìwọ ò fẹ́ ó sì mọ̀ kófin òní sáláìsẹ lórí rẹ̀ sọwọ afẹ kí òfin yẹn orí ìdíjókòó ó nífẹ̀ẹ́ ìdínú tẹ gbọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí takò sẹrí àwọn ọ̀fẹ́ nítorí kí wọn níwà abú lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì anafs the nafs ẹni bá ṣe púpọ̀ yẹn pa ara ti alẹ́ ti torí rẹ̀ pààyàn lọ́nà tọ́tọ́nù nínú òfin sẹ̀ríà ẹnìkan bá ti pẹ́ ẹnìkan wọ́n pọ̀ náà ni o وكتبنا عليهم فيها أن النفس بالنفس nínú òfin tó lọ́n ti ṣe kalẹ̀ nínú tí wàá tó síwájú tí ò yí padà náà alukur'ani ti wá òun náà ni pé bẹ́ẹ̀ mi kan bá ṣe kú pẹ̀mí kan wọ́n gbẹ̀mí náà ni. walakum fil qisasi hayatun ya ulil albab la'allakum tattaqun. ìsẹ̀mí bẹ fún yín nínú gbígbẹ̀san ẹ̀yin tẹ̀ ní làkàyè. nítorí pé tẹ́nìkan bá pààyàn tán gbẹ̀san tán pò náà wọn ò ní pààyàn wọn ò ní pààyàn kẹta má ní pàkópà ẹnìkan àti ìsìnkúpọ̀ ẹnìkan má ń gbà tó ti mọ̀ pé bí wọn náà bá pààyàn wọn pọ̀ ni. ẹlẹ́kẹta òun náà ni àtàríkì lè dé nìyí àlùmọ̀fáàríkì lè jàmáàtì ẹni tó lòun ọ̀sẹ̀ ìsìláàmù ó ṣe bẹ́ẹ̀ ọ̀tà pàṣẹ àwọn mùsùlùmí pé ọkùnrin ah, tí nìkún lè ẹ̀dín kò bí làkùnrin tí nìkún lè ẹ̀dín ni ọlọ́mọ ṣètì ẹ̀ lọ́kùnrin àná yìí ti kó àmọ́ á ṣe bọ́ba ṣe wọ̀ ọ́ bí bá nàbí tún ṣe sọ́nà àdéhùn mi pé máa ń bẹ́ tẹ̀lẹ̀ dé iná hó fọ́kùtòló ẹni tó bá ti lóun ṣe islam mẹ́ pa. tọ́ yàtọ̀ sílẹ̀ yìí àyàfẹ́ ni tó bá tún jẹ́ pé ń ṣiṣẹ́ dánadáná fọ́léfọ́lé fògànà fògànà jálẹ̀kùn jálẹ̀kùn eléyìí islam gbà pé kẹ́ pa wá àwọn dánadáná islam ní ẹ̀san wọn kìí ṣe nǹkan mi o àfi kẹ́ ẹ pa wọn pípa gidi àfi kẹ́ ẹ kà wọn lágbélébù àfi kẹ́ ẹ gé owó àtẹsẹ̀ wọn pàṣípààrọ̀ àfi kẹ́ ẹ ká wọn kó lẹ̀ pátápátá káàtì ẹ̀ má fúru wọn mọ́ so wọ́n tún máa pààyàn torí eléyìí bẹ́ẹ̀ náà ni ọ̀fọ́ òun náà ni fógànà fógànà jálẹ̀kùn jálẹ̀kùn lábẹ́ òfin ọlọ́run islam sọ pé ká tì ìgbà tí ń fò gánà ẹ ti dànù tí ìgbà wa lè ti dànù ó ti dànù àfi pẹ̀lú pípa ẹ pa tẹ bá pa fàdámù wọ ádàm ẹ̀jẹ̀ rẹ sọnù. tòtò àbá mi eléyìí irú àwọn eléyìí iná làwọn ẹni tí sẹ́rí àgbàpò lè pa àfi bí jihad bá wà tí mùsùlùmí dojú ìjà kọ àwọn kèfèrí tá à ń para wa àwọn náà kúkú fẹ́ pa wá ni àbá àwọn náà fẹ́ bà wá lọ́wọ́ ni àwọn náà fẹ́ pa wá ni àwọn náà fúnra wa náà ẹni tọ́wọ́ rẹ̀ bá yá ni ẹ̀hẹ́n tó bá pààyàn sójú ogun báyẹn tó pa káfíìrì kò sí wàhálà mi kò sí wàhálà mi tọ́ àmọ́ kó wá ṣekú pààyàn nítorí pé ń bọ́ sòwò ń bọ́ sorogún òwò ìwé tá máa rí inú gbèsè ayé nítorí pé ìwọ ìwọ ń ta handset òun náà wọn lọ ta handset wọn lọ sí ti kọ́kọ́ ń tà ọwọ́ wìtìwìtì torí táwọn èèyàn máa ń ṣe lọ́dọ̀ rẹ̀ òun náà wá yí bísínẹ́sì rẹ̀ padà ó yí tiẹ̀ padà kúrò nínú àǹtàwò ó bẹ̀rẹ̀ sí ní handset bíbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ báyìí ẹ sì ní bóyá kéde fún gbogbo ara yìí pé ẹ má tún yàdọ̀ ẹni àkọ́kọ́ mọ́ ọ̀dọ̀ mi ni ẹ máa wọ́n ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ mi sọlọ wọn ni ẹ bá mi ẹliminéètì rẹ ẹ ẹliminéètì rẹ àwọn àwọn agbowó bá ní pààyàn wọn bá lọ bọ pa sọ̀tọ́ dájú ni kò ti pààyàn ọ̀daràn ni bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n wò pé ó ti lé lé lé títí ọba tó ẹ kó ṣe náà ní kò ní kí wọ́n bọ̀ pa bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe é pé báyà ìwọ ń wò pé ò lówó wá lọ lé olóògùn òfò wọn á ní ọyàn obìnrin làwọn ń fẹ́ tó bá ti rí ọyàn obìnrin méjì kó wá ọyàn dà bí ìgbẹ́ rẹ̀ ni àbí tọ̀ rẹ̀ káàpọ̀ ìyàgbẹ́ tọ̀ afẹ́ lògbẹ́ rẹ̀ afẹ́ lòtọ̀ rẹ̀ gbọ́dọ̀ ní ká ẹ máa lògbẹ́ lòtọ̀ gẹ̀ bóòlù ọyàn ti lè ṣe é mú láì gbẹ̀mí bá ṣe kú pọ̀ ọmọ ọlọ́mọ tọ̀. So, gbogbooru àwọn eléyìí àwọn apààyàn islam ọgbà kò ṣekú pààyàn ẹ̀mí rẹ̀ ò ọ̀wọ́n ju ẹ lọ ẹ̀mí rẹ̀ ò ọ̀wọ́n ju ẹ lọ ẹsẹ̀ kejì inú rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o ọlọ́ni wa man yaqtul mu'mina muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما gbogbo ẹni tó bá ti máa ń mọ̀ pa mọ́mìn ọlọ́run bá ní iná jahannama ni ọwọ́ inú rẹ̀ ni ó sì máa bẹ gbére kése ọlọ́run bínú sí yọ́ lànà ìyá ńlá sì ń retí rẹ̀ torí rẹ̀ èèyàn ò ní yé bẹ lálàáfíà lókùn ìgbà tí ọba ti fèsì pààyàn hmm, lókùn ìgbà tí ọba ti pààyàn lókùn ìgbà tí ọba ti pààyàn torí tó bá fèsì pààyàn gan-an ó tún ní lọ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ìbátan ìyé kan mọ̀lẹ́bí alábàáṣe àwọn ní ọ̀bọ̀ san díyà ní ọ̀bọ̀ san wẹ́ẹ̀m ṣùgbọ́n wò ní kọ́ nínú kàfàrà kàfàrà ní kọ́ bọ́kùn lọ́rùn ẹrú àbí kò sọ sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tó sì gbọdọ̀ já wọn á ní ẹ ẹnìkan àwọn ó fi mọ́tò àbí nǹkan ọ̀gùn wọ́n sá fi gba ọmọlẹ́yìn pọ́ọ̀lù ọmọlẹ́yìn pọ́ọ̀lù wa bá bẹ́ẹ̀ kú àwọn sá ti yanjú ọ̀rọ̀ owó tí wọ́n fẹ́ gbà ṣé kò tún sí nǹkan kan tí bọ́dà àwọn yẹn tí ó sì nǹkan tún kù yóò ṣe kàfàrà yóò ṣe kàfàrà yóò wọ ẹrú tí wọ́n bọ́kùn lọ́rùn rẹ̀ kó sí ní ìsìn ó ṣe sùn yá mọ̀ sùn méjì yìí gbáko ní tẹ̀léńtẹ̀lé ọlọ́run ọ̀lọ́ ẹ gbọ́dọ̀ ṣe kúkú àyàn Islam wa sọ pé tíyẹn bá máa mọ pààyàn wọn pààyàn àyàfi tí wọ́n á gbọ́ àwọn mọ̀lẹ́bí ẹni tó ṣekú pa àwọn sọ pé àwọn fẹ́ pọ́ san kó sanwó ẹ̀mí tó bá ti wá ní kó sanwó ẹ̀mí ọ̀sán díyàtun mughallazah owó ẹ̀mí ètò gbó ètò nípa lásọ délé mọ́ ọ lọ nínú rẹ̀ wọ́n ní kọ́ lọ mú ràkúnmí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wá tó jẹ́ aboyún twenty five tí ó jẹ́ aboyún yóò máa wà ká ní ràkúnmí ọgọ́rùn-ún náà lọ́sàn-án àmọ́ nínú hundred yẹn twenty five nínú rẹ̀ yóò jẹ́ aboyún. tó sì dá lójú pé ọmọ àwọn eléyìí náà ẹlẹ́kẹta nínú àwọn ńlá a ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn pààyàn wọ́n wá jẹ́ pé ọ̀rọ̀ gbọ́dọ̀ tí ì tọrọ ńkọ́ nítorí ọmọ fi dẹ́rù bá àwọn èèyàn ńkọ́ gbogbo ti wá mọ̀ bàbá ń pọ̀ ni o bàbá ń pọ̀ làjọjà o ẹ lọ o sẹ́yìn ẹ fi ń pọ̀ sáwàdà ni à ń pọ̀ dàbí ń pọ̀ ń búrẹ́dì bàbá òfò nígbà tó ń sọ pé ń pọ̀ tó dàbí pé kò sọ pé ń pọ̀ ń búrẹ́dì ọwọ́ ni wọ́n ti wá bọ̀ owó ni wọ́n bọ̀ wàá pa ti lọ ibi táwọn àgbẹ̀ tẹ́ mọ̀ pé ẹ̀ kọ́lọ̀ ń sàn nígbà tí ọ̀ràn bá fẹ́ ṣẹlẹ̀ ọlọ́pàá ò ní bá wa mú ọ̀daràn ọlọ́pàá ọmọ ẹ̀ retí kí casualty kó ṣẹlẹ̀ ni so àwọn òwe ìròyìn sọ pé èèyàn fifty five wọn pa ọlọ́kùnrin hmm, mẹ́ẹ̀ẹ́dógún péré ni so iṣẹ́ ọlọ́pàá nù bí kì í ṣe pé àwọn ọba wa dínà mẹ́ẹ̀ẹ́dógún lè rí ni ẹlẹ́mìí mẹ́ẹ̀ẹ́dógún péré oní péré à torí di eléyìí báyìí bákan náà ìwọ tó ti mọ̀ ọ́ wọn làá fà kọ́tà lé ní ọ so ní onírúurú lárúbáwá tí wọn ti máa sọ tó ti rọ lẹ́sìn wọn fà kọ́tà lé ní ìrìn fún apààyàn kọ́ọ̀tì kọ́ọ̀tì tọrọ mi ti tọrọ tó tó ó kú ọjọ́ méje wọ́n gbé mi màlẹ́kà kú ọjọ́ méje ló tó ráyè di ọ̀lẹ ọ̀lẹ ọjọ́ méje lọ́nlọ́ torí ni eléyìí Islam ọ̀faramọ́ ọ o tún wọn lọ wọ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́ òfò ẹgbẹ́ àwọn ọ̀daràn ọlẹ́yìn máa pa àwọn èèyàn ni bí ẹgbẹ́ àjẹ́ bí ẹgbẹ́ oṣó bí ẹgbẹ́ àǹfìní rúbọ ọlọ́dọ̀mọlẹ́yìn wọn lédi ẹgbẹ́ dáridári ẹgbẹ́ àwọn ọ̀daràn so ọ ajẹ́pẹ̀mí ọmọ èèyàn lẹ́yìn ká máa fi ṣòfò ẹkú palẹ̀mọ́ ẹkú palẹ̀mọ́ ọ̀ràn tó dé sí i láyé lọ́rùn ẹ̀kúkú ti gbádùn látàyè ìná nítorí pé èèyàn ní yé jẹ́ni tó gbádùn lókun ìgbà tí ò bá ti pààyàn lọ́nà àìtàn ẹlẹ́kẹta náà ni alifirọ́ọ̀rù mi nà zà ká sátúlẹ̀ kúrò lójú ogun ogun tí mùsùlùmí ń jà pẹ̀lú àwọn kèfèrí ẹ̀ṣẹ̀ ńlá ni kọ́ sákò lójú àyàfi tó bá ń pín wọ́n sákò lójú ìjà abitọ́ wà wọ́n lọ mọ́gbọ́n wá wọ́n sákò lójú abitọ́ wà wọ́n tún fẹ́ kanlu ọ̀tá gbàgbọ́n abòmíì pẹ̀lú ìjà lọ́tún so eléyìí kò sí tó burú mẹ àbí kó tiẹ̀ jẹ́ kó ń ka àwọn ọ̀tá tó jẹ́ pé wọ́n rọ kiri káàárẹ̀ lásìkò tíjà ń lọ wọ́n ti pọ̀ ju rú rẹ méjì lọ láìpẹ́ ọ̀tá bíi ọgbọ̀n ìwọ nìkan lọ wà láàrin wọn wọ́n pọ̀ pàpà tí ọba sá fáwọn eléyìí ọ̀sẹ̀ lọ àmọ́ pé màjàmẹ́sá làá máa kíkanjú. lójú ogun ẹni bá mẹjà tí ọba mẹsà yọ bógun lọ eléyìí ò bá lẹbù torí ẹ ló ti jẹ pé ìgbà táwọn ọmọ ogun tó bá ń jagun lábẹ́ àsíá jihad ti islam ẹni tí ó borí wọn múra wàláhì ẹni tí ó borí wọn múra nítorí pé ìgbà tá a bá jàjà ó sáré pa àǹkú àǹtó ń tú jáde ni ó rí pa àǹkú àǹtó ń tú jáde wà lóun náà sà òun náà sà ẹ̀yin ọ̀gbọ́n pa sàábì jẹ́ pé wọ́n ń jagun wọ́n bẹ́ ọwọ́ rẹ̀ ológbàsì alọ́wọ́ wọ́n bẹ́ ọwọ́ rẹ̀ kan ó tún fọwọ́ kó fi kùtẹ́ kejì ó tún fi gbé e ṣé ọ̀tá kan ò ní fẹ́ sá ká àwọn kìnìún ti le jù bẹ́ẹ̀ ni wọ́n le ìmánì bí ìmánì ṣe máa ń sèyàn mi ẹni rẹ̀ bẹ̀rẹ̀ ibn Amir radiyallahu anhu ń sọ fún lórí àwọn kèfèrí Ànábì sallallahu alaihi wasallam rán wọn sí ó ní ẹgbẹ́ islam kẹ́lẹ́ bá a là wọn làwọn gbà ó ní ọ̀dà kò burú ẹ máa san jizya owó tàn sẹ́fì máa gbé abẹ́ ìjọba islam wọ́n ní fún tàn àníṣàn onítọ́ bá jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ pé a wá àtìlẹ́yìn ọlọ́run láti jà yín lógun àwọn ta ni ọjà àrùbùgà yóò yọ báwọn ẹni tí mo kó wá yìí báyìí yuhibbuna al-mawta kama tuhibbuna al-haya àwọn fẹ́ kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ò sì fẹ́ kú ẹ̀yẹ wò fà àwọn fẹ́ kú <laughs> gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí ò sì fẹ́ kú subhanallah al-azim tó àwọn sàhábà ṣe rí nu látàrí ìmáyì àwọn ń àfẹ́ kú gẹ́gẹ́ bí kébèrè ò sì fẹ́ kú sọ ní òjúkà lè ṣe jihad máa olórí mùsùlùmí wo olórí ìjọba mùsùlùmí wo ló pe mùsùlùmí kí wọ́n á sì jẹ́ jí wọ́n ti parẹ́ nu dictionary orí rẹ̀ ti pẹ́ tó ti pé jihadi bẹ̀ tó ti pé jihadi bẹ̀ náà lànà bí sọ̀rọ̀ bá àdìsẹ́ náà ti sọ ó ní àsìkò kan bọ̀ táwọn ọ̀tá òpèlè yín lórí gẹ́gẹ́ bí àwọn jẹunjẹun ti ṣe máa pélé àdémúnjẹ lórí wọ́n á ní àwọn mi kílẹ̀ tì náà nù yẹ nítorí pé á kéré ló ń kà ń jọ náà ni àbí báwo wà nábì sọ̀rọ̀ bá àyè sọ̀rọ̀ ànábì ní rárá o èsì nítorí pé á kéré ló ń kà so ṣùgbọ́n nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà yẹn òun náà ní wípé ẹ pọ̀ ṣùgbọ́n púpọ̀ yín gẹ́gẹ́ bíi púpọ̀ àgbàrá òjò ni àgbàrá òjò ní ìsìn bó ti máa ń pọ̀ tó yín kí láǹfààní tẹ̀sí mi kò sáǹfààní kankan yọ̀ọ̀kan máa kàn lọ náà tó bá lè

ní ìsinsìn máa sọ pé ah ẹtún ti ń jáde lọ ẹ ìyàmì ẹlú ọlọ́run ìtajà náà là ń wà ìtajà ìtajà ìtajà kí ló ní tẹ̀sí pé ọ̀rọ̀ ìtajà yìí náà ni ẹ tètè jíjáde torí ìtajà ẹ wọlé àfi lóru gànjọ àfi nítorí ìtajà tó ẹ rí i pé ilé ayé òun náà lọ́mọ èèyàn lọ́ fálá fún èèyàn mélòó rẹ̀ tẹ̀sìn bá fẹ́ bàjẹ́ kó bàjẹ́ ni tẹ̀sìn bá fẹ́ dàrú kó dàrú ni ayé yẹn òun náà ní tọ́pọ̀lọpọ̀ ń wá kò a pé a àwọn ọ̀rọ̀ máa ronú kù ikú òjijì ni mo wá mú yẹn ẹ̀rí pé ẹni tí ọba lè sọ̀rọ̀ yọ jáde à ń kù torí ikú wọn ló burú tí wọn bá ti níbi <laughs> ẹ̀rí tí ẹ̀rú àbàbà ẹlòmíì gan kò jẹ́ omi tó lẹ́dẹ̀ ó lè yàgbẹ́ sí ẹ̀mẹ́ta láàrin thirty minutes tó jẹ́ pé inú rẹ̀ ó dàrú ni pé ah, ikú tí bàbá yìí sọ yìí ẹni kó sọ̀rọ̀ sẹ̀mí sọ̀rọ̀ so gbogbo eléyìí àfihàn wa pé ilé ayé ìbánabì ṣe wí náà àwọn a ti kankan ọ̀fẹ́ kù àwọn olórí pè ya ìrì yín bá ọlọ́run lẹ́sìn wọ́n bá fẹ́ kọ́ tẹ̀ka yọ tẹ̀ka jàre àwọn sábà gbìyànjú àmọ́ báwọn náà gbà ìsìlámù ó dé tí ó dé so ẹ rí i pé ti ń da àwọn èèyàn láàmú lónìí nù anything tẹ bá ti fẹ́ ṣe tó bá ti rí i pé wọ́wọ́ à ń bẹ̀ fẹ́ mi fúnlé ayé àwọn alukọ̀rọ̀ ayé ọ̀sẹ̀ bọ́ba lọ́dàra rẹ̀ rí tọ́. وقذف المحصنة bákan náà hàn tí ẹni tó ń sin bàjá tó bá ti pọ̀ dúró rẹ lọ méjì ó lè sá torí pọ́n lọ́wọ́ bá ti ṣe pé two to one mùsùlùmí kan gbọ́dọ̀ sá fún kèfèrí méjì ìmọ̀ tó bá ti jù bẹ́ẹ̀ lọ tágbára rẹ ọba káwọn jùlẹ̀ وقذف المحصنة bákan náà ká tún kúrọ́ ká sọ obìnrin tí ń sọ abẹ́ rẹ̀ kí ṣe dandan ká kó ti lọ́kọ́. obìnrin ti ń sọ abẹ́ rẹ̀ tí e ṣe zina kásọ lóko oko ṣe zina nínú ẹ̀ṣẹ̀ ńlá ni nínú ńlá ni ẹ ẹni tí ìwọ kàmbá wọn á sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ wọn á fọ̀rọ̀ wá lẹ́nu wò pé ṣé bájìnì wọn ni àbí báwo tó wà ń lé àbòsùn ṣé o. ẹ̀rẹ̀ ní ìgbàgbọ́ kọ̀ wá lé ẹ̀yin ọmọbìnrin sí ìtọ́jọ́ pé kí ni. ó wà ń ó ó àwọn kò tí ń zina a sọ ètè wa ká sọ wa. ìyá rẹ̀ ń zìnà ni ajá òun náà ń zìnà ni gbogbo àwọn èdè ń bá sọ̀rọ̀ aborí mápò wà kí lè gbà lérò nítorí pé ńgbà mi aborí mápò wà ń zìnà ni wọ́n mí kí lè gbà lérò tó bá gbé sẹ̀rí àwà ẹ̀yin ò ní bá jẹun pátá ẹ̀ kàn pè lẹ́jọ́ mi. ilé ẹjọ́ wọn ti máa pò ní pọ̀ba kó borí kó bò wá ẹ túmọ̀ yorùbá nǹkan yóò sàlàyé ti ẹ náà fẹ́ bò kó tún sọ ọ́ ẹ̀ lọ́lọ́ so ilé ìjọba ẹ gbọ́dọ̀ fẹ̀sùn zina kain kódà kó ṣe pé ọba ká má bi títí ń ṣe zina pẹ̀lú ẹnìkan tẹ̀yìn tẹ́lẹ̀ fẹ́ jẹ́rìí ọba ti pé mẹ́rin ọ̀gbọ́dọ̀ fi sọ̀rọ̀ torí tí ọba ti fi sọ̀rọ̀ ọ̀ ń fẹ̀sùn zina kànyánú láì lẹ́rìí tó ṣe gbámú ó jẹ gba ọgọ́rin tí ó tọ̀ la ó tún á tara bẹ́ẹ̀ dípò kí sẹ́kì gbogbo ẹ̀rí tí ọba fẹ́ gbàjẹ́ láyé wọn nígbà wọlé máa ó ti di ọ̀kan nínú àwọn fasiqun ọ̀nà sànù wa torí ẹ̀ gbójú rí ẹnu adákẹ́ tẹ̀ bá ti pé mẹ́rin tọ́ eléyìí ó rí bẹ́ẹ̀ nítorí pé Islam ọ̀fẹ́ nítorí tí wọ́n máa tàbùkù àwọn mùsùlùmí nítorí ò dá yín lójú tó bá sílẹ̀kùn rẹ̀ lọ ẹ̀yìn àwọn oníṣẹ́ yìí báyìí sẹ́yìn bá fẹ́ àwọn onídìtọ́ lọ bá pé ọba ńlé yóò mọ ìyá lẹ́nu ni gbogbo èèyàn náà ló ń zì náà lọ́dọ̀ wọn lónìí àtẹ̀ntì ò máa zì náà rí wọ́n máa fẹ̀sùn rẹ̀ kán yóò á máa yà wọn lẹ́nu ẹ̀ mẹ́yẹ ọmọ tí ò ṣe zì náà rí ẹ̀ mẹ́yẹ kódà wọn fẹ́ pọ̀ jù tó nídìí kó lẹ líbẹ́ẹ̀lì máyà mi nípò òun ṣe zì rí so àmọ́ gbàtọ́ pé ẹnu yín ètò wọ́n ti máa bú wọn ikú ń zina ń kíni ń kíni ojú ojú láti mà ojú rẹ tó ṣe pẹ̀lúpẹ̀lú ó ti ṣe zina àhà ojú láti mà bàbá tó ríran rí kọ̀rọ̀ ìyá ọ̀daràn bàbá ọ̀daràn ẹ sì mọ̀ pé tí wọ́n bá ti sọ òkòkókò lùyàn kódà kó ti pé wọ́n àwùjọ tí wọ́n ti lo ṣẹ̀rí àbí nàìjíríà báyìí ló ń gbé ń taníṣì méje yẹn gbogbo èèyàn tó bá fẹ́ fẹ́yàwó ò ní fẹ́ fẹ́yàn wọ́n máa wùwọ́ tí gbogbo èèyàn ti mọ̀ lájà gbòòrò láì sì jẹ́ kí wọ́n ka mẹ́dìdì náà sórí ẹ̀ ti jẹ́ pé tá a bá wà láwùjọ ọrú eléyìí tó ń tún máa lò fún ọlọ́run tó ti lè pè lẹ́jọ́ nítòsí iná nìkan tó bá wúrú rẹ̀ ó jẹ́ kó rí tàlátà bàbá alárúbá wàá pariwo rẹ̀ wàá dàrú ma lọ́wọ́ kọsọ bí tó bá ti kọ ọmọ bíi zina tó fi fẹ́ bọ̀ ló kọjẹ nígbà tí gbogbo àwọn onílàáka ìbàdà sí ààrẹ ni tí ọbọ báwí níbàwí tó ẹ pé yóò fẹ́ tó ká pé wọn nà lẹgbàá. eléyìí jábà kẹlẹ ni wọn sọ ẹnu wàá kúló rìbá ẹ̀ṣẹ̀ ńlá mi ìtúnlẹ lóye o ká máa jẹ owó èlé oríṣìí méjì ni rìbá a ní rìbá nàṣíà a sì ní rìbá fọbìl rìbá nàṣíà rìbá ni tẹ pípẹ́ tọpẹ́ lójú òde rìbá rìbá fọbìl lílé tó lé sí lójú òde rìbá àmẹ́sẹ̀kẹsẹ̀ lòún máa ń ṣẹlẹ̀ rìbá fọbìl bíi kéèyàn kó fi one thousand naira kó fi gba nine hundred naira nítorí pé owó wẹ́wẹ́ ni wọ́n bá ṣẹ̀ sí àti pé àwọn pépà tuntun tuntun tún ló fi gbà gẹ́gẹ́ bí yorùbá ti ṣe máa máa máa lọ sẹ́wó bẹ́ẹ̀ nítorí àjọyọ̀ pípa àwọn fẹ́ máa fi owó má àwọn èèyàn lórí ọ̀wọ́ á máa fi nine hundred wọ́n máa fi pààrọ̀ one thousand tọ́kí máa ṣe fún ọtí wọn ni wọn náà fún wọn tọwọ́ rẹ ilé wọn pè ní ribal fọ́bùl rìbá ni látàrí lílé tó lé sí bó tilẹ̀ jẹ́ pé àtọwọ́dọ́wọ́ lẹ́ẹ̀kan náà ni ṣùgbọ́n rìbá nà sí à òun máa ń jẹ́ rìbá látàrí pípẹ́ látàrí pípẹ́ bí ká pé ọfẹ́ sẹ́wó bẹ́ẹ̀ náà ni wọ́n fẹ́ ṣe one thousand naira note wọ́n á ní kó fi sílẹ̀ kó padà wá ó ti di rìbá nàṣíà rìbá nàṣíà òhun ó lè lálékún ó lè má lálékún àmọ́ torí pípẹ́ tó bá ti jówó tí rìbá máa wọnú rẹ̀ síra wọn tó bá ti pẹ́ ó ti di rìbá rìbá nàṣíà ẹni tó fẹ́ ṣe ọ lówó tó ní kọ́ lọ kábọ̀ kò bá jẹ́ ìṣẹ́jú mẹ́ta kò bá jẹ́ ìṣẹ́jú márùn kò bá jẹ́ ìṣẹ́jú mẹ́wàá ló tó wá gbà ló tó wá gbà pààrọ̀ rẹ̀ rìbá nà sí àná kọ́lá kó ti one thousand náà ló fi fún one thousand pípẹ́tọ́pẹ́ òun ti sọ di rìbá nà à ẹ gbọ́ gbogbo rìbá haram ni nínú àdìsá nàbì sallallahu alaihi wasallam ó ní rìbá sab'una huban ni. ẹ̀sẹ̀ adọrin òun náà ní rìbá ètò wa kéré nínú àwọn ẹ̀sẹ̀ adọrin yìí ó ṣe déédéé ó ṣe dọ́gba pẹ̀lú kéèyàn báyà rẹ̀ lò ètò kéré jù lọ́lọ́ kúló na náà ẹsẹ̀ máyè kó mu سبحانه الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا ربا إيواني كاركاتا لولون سلتا ونزق يا الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run tó sí nínú rẹ̀ bá eléyìí tẹ wà nínú ẹ tó bá gbé mọ́mì nílẹ̀ yìí tẹ́ bá wà pọ̀ láti pátì á pé ẹ máa retí eléyìí tá kéde lórí tí ó tọ̀dọ̀ ọlọ́run wá tí ó tọ̀dọ̀ ànábì wá lójú ayé bá wà ojú owó tẹ́ fi bẹ̀rẹ̀ owó kó tó di pé rìbá wọ bẹ̀ oní ọ̀jẹ̀ ti yín ètò bá lé sí ẹ wọ́nà láti bọ́ lọ́wọ́ ẹ̀ nu. àfààyè lẹ̀kẹ́ sàbò sísẹ́ nìkan wọ́n sì gbọ́dọ̀ sàbò sísẹ́ yìí rìbá èèwọ̀ ni o kò bá jẹ́ báńkì kò bá jẹ́ cooperative kò bá jẹ́ àwọn bàbá màmá ayánilówó ní kọ̀rọ̀ kan ẹnikẹ́ni tó bá fi lè ya ni lówó tó fẹ́ gbèlé lórí ẹ̀ àbí irú àwọn àríbátà ti sọ wọ̀nyí gbogbo tó bá ti wọbẹ̀ wọ ni káya ni lówó kátàrà rẹ̀ máa ṣàǹfààní kan rìbá ni gbogbo eléyìí a gbọ́dọ̀ ṣọ́ra fún un. ẹsẹ̀ ńlá mi ọ̀nà ni akulu máàlì lìyẹ̀ tí ń jíjẹ owó ọmọ òrukàn ọmọ òrukàn náà lẹni tí bàbá rẹ̀ kú nígbà tó ń wà kékeré kó tó bàlágà ẹ̀yin tẹ́ wàá ń pò kẹ́ ẹ bá mójútó wo rẹ̀ ẹ mójútó ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ gbọ́dọ̀ bá nánàkúnà ẹ sì gbọ́dọ̀ fowó yun sílẹ̀ kọ́ máa máa jẹ́ lọ́nà tó fi pòórá ẹ máa bá a fi ṣòwò ni wọ́n á ní kí ló dé nínú àwọn àyà alukur'an àti àwọn àhàdé àti bó ti ṣe wá nínú asaro yìí torí pé wọ́n tún gbà wá ní hadith látọ̀dọ̀ anabi sallallahu alaihi so kí ló dé tí wọ́n fi máa sọ pé wà á kúlò má lè lè tì jíjẹ owó ọmọ òrukàn ṣé jíjẹ lásán wọ́n lè jẹ owó rẹ ah, wọ́n lè fowó rẹ ra mọ́tò kan máa gùn wọ́n lè fowó rẹ dá sọ sọ́rùn. wọ́n ní eléyìí kharaja makhraja al-ghalib torí ìtọ́ wọ́pọ̀ ní téèyàn máa fowó sí náà ní kọjá kéèyàn jẹ́wó ẹ̀rí ẹ̀yin náà máa sọ pé àwọn tó kówó òlu jẹ ege èlò lọ fẹ́ jẹ mi èlò lọ fẹ́ jẹ mi naam ọlọ́ni innal ladhina ya'kuluna amwala al-yatama zulman innama ya'kuluna fi butunihim nara. فيصلون سعيرا àwọn tí ń jẹ wọ ọmọ òrukàn níjà àbòsí iná ni wọn ń jẹ sínú ara wọn wọn tún wọn náà sàárì tó bá di lọ́la gbẹ̀ndà kìyàm ẹ̀ṣẹ̀ tó tún tẹ̀lé lé ìlẹ́ṣẹ̀ ńlá wọn náà ní ilhadun fil masjidi kéèyàn máa sẹ́lọ̀n kọ́ máa ṣe tí ò tọ́ tí ò yẹ nínú àwọn mọ́sálásí gbogbo mọ́sálásí ó wà fún kíké alukur'ani ó wà fún ṣíṣe ìrántí ọlọ́run ó wà fún ṣíṣe sọ̀lẹ́ ìwọ́n wá ń ṣe tí ò tọ́ tí ò yẹ nínú mọ́ṣáláṣí oníwọ́npẹ̀ ní ilhadun filimẹ́sì jẹ́ni tán ká máa pé ń bóbìnrin sùn nínú mọ́ṣáláṣí ọ̀daràn ilhadun filimẹ́sì irú rẹ̀ náà ni àwọn ẹni tó fi àjọyọ̀ wọn get together sínú mọ́ṣáláṣí wọ́n tún gba àyè ibi táwọn èèyàn ti ń ṣe sọ́láàtì wọ́n tún háyà rẹ̀ wípé ibẹ̀ làwọn ti get together ibẹ̀ ni wọ́n ti máa pín fùfú ibẹ̀ ni wọ́n ti máa pín sẹ̀mó ibẹ̀ ni wọ́n ti máa pín ẹ̀bà àti àmàlà ibẹ̀ náà ni wọ́n ti máa sọ kọ̀ǹgọ́ sílù tí wọ́n ti máa lù sáwọn létí táwọn máa tàbílẹ̀ kiri ẹ̀rọ àwọn èèyàn míì tí ọ̀gbọ́n lọ́sí máa ṣe mọ́ṣáláṣí ńjọ́ tó máa láwọn lájọyọ̀ ẹ̀ ṣe bí bọ́yá recreation center kan ni tó sì yẹ kó rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni pẹ́ẹ́kẹ́ nu mọ́sálásí òun náà la fi ọfọ̀ pípa sí àwọn akpọ̀fọ̀ nu mọ́sálásí ọ̀dájú kórìí rẹ ti dàrú dànù ilhadun fil masjid nìyẹn bíi bàbá ìmáàmù táàrin rẹ àti jama kan dàrú tó wá bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ nínú mọ́sálásí wọn afasọ di lẹ́nu oníkele wọn afasọ di mi lẹ́nu sọ sọpọnà yóò gbólé kí ni tó ń jẹ́ sọpọnà nu mọ́sálásí bàbá òkú ẹ̀ríkì láyé john náà lẹ yorùbá yìí bàbá tí fẹ́ẹ́ dé mọ́ṣáláṣí ó rí akọmọ̀nà kan tí wọ́n kọ wàhálà kan kónkó pé dákẹ́ ìlú àti ariwo torí ilé olúwa ló wà ń bì ní ìsìnkọ̀dájú pé irú àwọn signpost yẹn sẹ́kù àbíkọ́jọ́ pátẹ́gùn ti wù torí àti sákàrà àtọmẹlẹ àti àti àti ló gángan àti yáàlù tí ń jáde nínú mọ́ṣáláṣí mi àti fèrè ọkọjá àbíkẹ́ àfọ̀ àwọn olùkọ́ àwọn kọjá àgbègbè mọ́ṣáláṣí kanjọ́ wọ́n ti wá ń lu gbọ́ wọ́n lu báàlì gbàngbàngbàngbàngbàngbàngbàngbà ló ń ṣe àwọn eléyìí tí wọ́n mọ̀ pé mọ́ṣáláṣí làwọn wà. wọ́n á tún jẹ́ gbọ́n mọ́ṣáláṣí wọ́n tún jẹ́ pàmò gan-an wọn lọ kó wọn gbà ah, tó sí mọ́sálásí náà ní àrà ah, ọmọbìnrin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mi torí lù tẹ́yìn náà lù mọ́sálásí ní ìsìn kọjá àti wáyé bàbá lù má lù lù só la hawla wala quwwata illa billah àbẹ́ rí nǹkan mẹ́ so nítorí délé yìí ká máa ṣe ń tọ́ takò tí mọ́sálásí ti torí rẹ̀ wá ilhadun fil masjid iná ẹ̀sẹ̀ ńláńlá ni ìrọ̀ náà ni ká máa ṣe tọ̀ríkọ̀ bídí àná mọ́ṣáláṣí nínú ẹ̀sẹ̀ ńláńlá ni ìrọ̀ náà ni ká máa pàǹpà àwọn èèyàn lẹ́rìn inú mọ́ṣáláṣí adẹ́rìn kò sónú bí àwọn tíátà alfaad nínú ilhad nìyẹn ti mẹ́sẹ̀j ìrọ̀ náà ni ká tún láti tafsir nínú Ramadan ká máa polongo ogun tóbi tá a dé iná kẹlí kan bẹ́ẹ̀ ẹ̀sán wẹ̀ ilhad fi mẹ́sẹ̀j nínú rẹ̀ náà ni ìmáàmù tó gbé ọpọ́n tó ní láàbù nìyẹn torí àyíká àmọ̀tẹ́ bá gbéṣẹ́ wá nídìí láti máa wọlé ilhadun the message rò pé yé wa gbogbo àwọn nǹkan táwọn èèyàn ń ṣe báyìí ó ti wá bẹ pé ẹ̀ ń kọjá ẹnu àlà nípa lílo mọ́ṣáláṣí fún nǹkan tá a ti torí rẹ̀ gbé kalẹ̀ ẹsẹ̀ ńlá ni ẹsẹ̀ ńlá ni kí ẹ máa kọrin fújì ní mọ́ṣáláṣí fún àti practice ni àláyé mi sẹ́wọ̀n kékeré làádẹ́wà so àláyé a máa a ní láti máa kọ́dà tó sanwó bíbá yẹn náà ni lẹ́yìn náà fújì ẹ̀ mọ́ fújì ọ̀rìjìnẹ́tì ni wéré nìyẹn náà ṣé Islam náà kọ́ ni àwọn kọ́ bàjẹ́ tí ọ̀rọ̀ ayé ó sì kọ̀ ó sì kọ̀ so ilhadun fil masjid gbogbo ntí ọ̀tọ̀ kọ̀tọ̀ náà nínú ilhadun fil masjid náà ni kẹ́ máa kẹ́ máa ọ̀pẹ́rẹ́tì skúlù nínú mọ́sálásí sùkúù ìtọ́jà business center abẹ́rẹ́ kẹ́mi kẹ́mi ọ̀pẹ́tẹ̀ ẹ̀nu ta ṣe à because we are paying we are paying for the for the renting of the mosque ah nu mọ́sálásí ilhadun fi mọ́sálásí ẹ̀yin ọ̀gbọ́n tá nàbì sọ̀rọ̀ máa ní sílẹ̀ ń sọ pé ẹni tí máa ń polówó ọjà rẹ̀ nínú mọ́sálásí ẹ̀sọ́ kọ́lọ̀ ọ̀hún ní ìjọ tàtà gèrè ẹ̀yin á di sùkúlù tẹ̀ ń ọ̀pẹ́rẹ́tì tí bá fẹ́ kọ̀ wọ́n pé léyìí lásán ọ̀nà tá à ń fi violate mọ́tíláṣí nàìjíríà yìí wàláì ìwé òkun yóò kún bàjẹ́ tó mọ́tíláṣí wọn gbé kalẹ̀ nítorí gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n máa ha kẹlẹ̀bẹ́ nu mọ́tíláṣí àwọn tí wọ́n bọ́ sókòtò tí wọ́n máa tọ́ nu mọ́tíláṣí ẹni tọ́wọ́ ẹgbẹ́ ibì kan tọ́bọ́ sókòtò tí ń yàgbẹ́ sí ìlàhàdù ń fi mẹsídìí gbogbo ọ̀yẹ́ ẹja kí ìsaraka bẹ̀rù ọ̀lọ́. bákan náà wọlé bí yẹtẹkẹr àtẹni tí máa tọrọ ẹja fi ṣe yẹ̀yẹ́ yóò máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn kí ẹja fi ẹnìkan ṣe yẹ̀yẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹyìí ìwọ fúnra rẹ tó bá fi hàn ṣe yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni torí kọ́nà sọ pé ayọ̀ lẹ́bi náà amúnú láyé kọ́rọ̀ kọ́wọ́mọ́n min kọ́wọ́mìn àti ayẹkùnú xeyìrọ̀ mẹ́nu wọlé nìfẹ́ min nìfẹ́ àti ayẹkùnú xeyìrọ̀ mẹ́nu kọ́ wa tún wá máa tọrọ pé ẹja ẹwà bá mi ṣe léyìí ṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ́yìn lẹ́yìn náà ìmọ̀ ẹni tẹ́ ẹ̀ máa fi ṣe yẹ̀yẹ́ tó dáa jù yín lọ lọ́dọ̀ sẹ́yìn òkúkú mọ́ ibi táwọn ń lọ la dé yìí kókó tí wọ́n fi tìtorí rẹ̀ mú ọ̀rọ̀ yìí wá òun náà ni pé wàbùká olùwàlídẹ́yìn mi nà lọ́kọ̀ọ́kọ̀ ká pa òbí méjèèjì lẹ́kún látàrí àìgbọ́ràn òun náà kàbí rọ́tún mi nà kàbáyé nítorí pé ó ṣeéṣe kó pa òbí rẹ̀ lẹ́kún látàrí kó gbọ́ràn. ọgbọràn ọgbọ́ràn ọ̀pọ̀ bí lẹ́kún torí eléyìí eléyìí kò sínú ńláńlá pé pé lọ́dún yìí o nígbà tí wọ́n ní nílé gíga ìwọ orókè the wọn á ní àwọn fẹ́ róbì rẹ̀ òbí rẹ̀ wá lọ bàbá àtìyá rẹ̀ àwọn débẹ̀ wọ́n ti wá pé ẹ̀yin náà bí ọmọ yìí bẹ́ẹ̀ ni a ah, bàbá yín yọ ẹ oríire o wọ́n á fẹ́ gbé ẹ̀bùn fún ọ wọn náà wá dìde lọ́wọ́ ń lọ bàbá màmá rẹ̀ wọ́n á ń somi de lójú pé Allahu Akbar ah, Ọlọ́run á dúpẹ́ fún ọ ọlọ́run àdúgbò ẹ̀fọn kìí ṣe pé ọ̀pọ̀ àwọn ẹlẹ́kún látàrí àìgbọ́rọ̀ ń bì ọ̀pọ̀ àwọn ẹlẹ́kún látàrí ìdùnnú ni nítorí pé ìgbà míì tọ́rọ̀ bá ju ẹ̀rín lọ ẹkún là fi sùn. àmọ́ ti yọ ọmọ kọ́ mo ti ya garawa o ti ya kántáfìtì ọmọ bú ọmọ àdá ọ̀tọ̀ ni tó bìrì ó kókó sí ọ̀tọ̀ ni tó sì ìbànújẹ́ ẹ̀kọ́ ọ̀gbọ́rọ̀ ìbànújẹ́ ẹ̀kọ́ ti yọ ọmọ bú ni wọ́n ń pa àwọn òbí rẹ lẹ́kún tàbí irọ́ tó mìíràn kaba ẹ̀sìn mọ̀ pé àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ àwọn ọmọ kò ní sàlùbáràkà àwọn ọmọ tí ó ta fún nítorí à à à nítorí èèyàn ó ṣe láyé tó dá ìdá tó di èèyàn ó fi wá sunkún kò yẹ kéèyàn súnmọ́ gbèrígbèrí bẹ̀ kò yẹ kéèyàn súnmọ́ gbèrígbèrí bẹ̀ ẹja dúró báyìí a tún máa tẹ̀síwájú lọ́jọ́ mi abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá wọn ó sì wá lọ́mọ dáadáa fáwọn òbí wa kọ́ má fi wá pa àwọn òbí wa lẹ́kùn ó sì wá lọ́mọ àdùnnú fáwọn òbí wa kọ́ má fi wá ṣe sábàbí ìdùnnú fáwọn òbí wa ní gbogbo ìgbà ìwà abú àwọn àpàlàpàlà tó máa máa hù tí ó fi di ọmọ aláìgbọràn sóbì rẹ ọlọ́mọ fi dá wa wò. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك